إذا أحب المرأة فقهه في دينه ليدرك ما ينال به رضوانه ثم زاد عليه ما شاء من خير الدنيا وإذا قدر للعبد ذلا وشقاوة أطفأ بصيرته عن الدين ثم لم يبالي ما استدرجه به من الدنيا بعد ذلك أمر العباد أن يحبوه وأن يتقوه وأن يحبوا رسوله ويطيعوه وجعل اتباعه دليل بهم لله فقال قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر ذنوبكم والله غفور رحيم فكلما كان المرء أحب لله كان أتبع لرسوله وكلما كان أتبع لرسوله كان ذلك دليلا على حبه لله فما أقل ما يتبع به الرسول وأقل ما ينجي المرأة من النار إنها للكلمة الطاهرة لا إله إلا الله محمد رسول الله عباد الله <clears throat> هذه الكلمة أخرجت آخر الناس خروجا من النار وآخرهم دخولا في الجنة فعن ابن عباس رضي الله عنه أنه قال <clears throat> قال رسول الله صلى الله عليه وسلم إني لأعلم آخر أهل النار خروجا منها وآخر أهل الجنة دخولا رجل يخرج من النار حبوا فيقول الله اذهب فادخل الجنة فإن لك مثل الدنيا وعشرة أمثالها فيقول أتسخر مني أو أتضحك مني وأنت الملك ولقد رأيت رسول الله صلى الله عليه وسلم ضحك حتى بدت نواجذه وكان يقول ذلك أدنى أهل الجنة منزلة اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين عباد الله إن البيت بيتان عباد الله البيت بيتان بيت فان وبيت باق فلا يسدنكم الفاني عن الباقي القبر مقر كل مسلم قبل جنته وفي مقابر المسلمين من الخير ما ليس في سواها من دعاء الزائرين لها بالعافية والخير ورضوان الله للموتى ورحمته بأهلها وسلامتها من أصحاب الشعوذة ومن ينتهكون حرمتها فأقبلوا على بناء المقابر للمسلمين محتسبين واثقين ألا تضيع أجوركم فإنها والله كتهيئة أحدكم سريره للنوم فكما تهيأ كذلك تجدونه سلمنا الله من فتنة القبر وفتنة المحيا والممات وفتنة يوم الحشر kí gbogbo ọpẹ́ máa jẹ́ ti ọlọ́run ọba ọba tó ṣe pé pẹ̀lú oore ọ̀fẹ́ ìkẹ́ àti àánú ẹ̀ lẹ́rú fi máa rí dáadáa ṣe bó tiẹ̀ jẹ́ pé tá a bá rí ṣe tán ẹrú là á máa pè mọ́ a ní ẹni rè ńlágbájá nípa àánú ẹ̀ là á fi rí aburú sáàjìnà fún tó fi jẹ́ pé béèyàn bá ti wá jìnà sáburú a máa fi dáadáa yìnyín àti rí dáadáa ṣe àti rírí aburú pẹ́ sílẹ̀ àwa jẹ́rìí pé àánú ìkẹ́ àtòrí ọ̀fẹ́ ọlọ́run ọba ní méjèèjì tí ń fi hàn lára ẹni tó bá fẹ́ nínú àwọn ẹrú sí ẹ̀ ẹrú sìn ọlọ́run tọ́lọ́run bá nífẹ̀ẹ́ ẹrú òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yé wa wípé àwọn táwọn èèyàn máa kà kún àmì ìfẹ́ ọlọ́run lára ẹ̀dá pọ̀ ṣùgbọ́n yìí tóun jẹ́rìí sí pé lóòótọ́ lóòótọ́ àmì ìfẹ́ ọlọ́run ọba fẹ́rù ni òun ni pé bọ́lọ́run bá nífẹ̀ẹ́ rú ọlọ́run kọ́kọ́ fi ìfẹ́ ẹ̀sìn ẹ̀sìn lọ́kàn ọ̀tọ̀ wá ni kéèyàn ó nífẹ̀ẹ́ ẹ̀sìn ọlọ́run ọ̀tọ̀ ni kéèyàn ó nímọ̀ ojúlówó ìmọ̀ àmọ̀lò nípa bá a ṣe ṣe tọ́lọ́run ó fi tẹ́wọ́ gbà á ọlọ́run a máa wá pa méjèèjì yìí pọ̀ fẹ́ru tó bá nífẹ̀ẹ́ yóò nífẹ̀ẹ́ ẹ̀sìn yóò sì fi ìmọ̀ àmọ̀lò nípa ẹ̀sìn ọ̀hún yóò fi kún fún un torí nípa mímọ́ náà lẹ́rú yóò fi mọ kí ni tọ́lọ́run ọba ń yọnu sí tó fẹ́ tẹ́wọ́ gbà á lọ́wọ́ àwa ẹrú ẹ̀ kí ni ò sì yọnu sí tẹ́lómìn wà mọ́yà lábẹ́ pòun nífẹ̀ẹ́ sí tí ó sì mọ̀ pé ntọ́lọ́hún ò yọnu sí ni. lẹ́yìn tó bá wá fi eléyìí fún ẹrú ẹni tó bá wá wù ú nínú tẹ̀yìn kàkún dáadáa lé ayé ó lè fi fún ẹrú ó sì lè fi dùn ún ó lè ní kóun náà ó bá yín lówó bẹ́ẹ̀ ṣe fẹ́ lówó òun náà lè bímọ rẹpẹtẹ ó lè kọ́lé káàkiri bẹ́yìn náà ṣe fẹ́ máa kọ́ ọ ṣùgbọ́n kan tán lòun ò ní fi dun ẹni tó bá yọnu sí tó nífẹ̀ẹ́ òun náà ni kó nífẹ̀ẹ́ ẹ̀sìn ẹ̀ kó sì nímọ̀ àmọ̀lò nípa ẹ̀sìn ọ̀hún bẹ́ẹ̀ náà ló ṣe wá jẹ́ pé bọ́lọ́hún bá kórìíra ẹrú torí kì í ṣe gbogbo ẹrú tọ́lọ́hún ọba dá lọ́lọ́hún ọba nífẹ̀ẹ́ ó yẹ àwọn àáfàá pé bọ́lọ́hún ṣe nífẹ̀ẹ́ àwọn kan bẹ́ẹ̀ náà ló kórìíra àwọn kan ẹni ọlọ́hún bá wá nífẹ̀ẹ́ kò séyìn tọ́lọ́wọ́n ọba ò lè fi dùn ún ṣùgbọ́n kan tí ò gbọ́dọ̀ má fi dùn ẹni tó bá nífẹ̀ẹ́ òun náà ni ìfẹ́ ẹ̀sìn islam àti mọ̀àmọ̀lò nípa ẹ̀sìn islam àkọ́kọ́ tí máa fi tí máa fi dùnrú wọn tá a fi máa mọ̀ pé ń tọ̀hún sórí ibú náà ni pé kò ní nífẹ̀ẹ́ ẹ̀sìn ọlọ́run dèpòdépò pé ó tiẹ̀ fẹ́ wá mọ̀àmọ̀lò nípa ẹ̀ torí pé kí ni gbogbo ẹni bá ti nífẹ̀ẹ́ tó sì ń wá mọ̀ bá ṣe ṣe tí ó máa jẹ́ sábàbí rírí ṣe bí ò bá tiẹ̀ sórí eré lójú tiwa ńlẹ̀ ayé ó ti ṣe nínú sàárè ó ti ṣe ń gbangbajọ́ àdé alkiyama ọlọ́run náà wá ṣe léyìí léèwọ̀ fẹ́ni tó ń bá kórìíra ni òfin ní nífẹ̀ẹ́ islam bèlè pé yóò tiẹ̀ lóun fẹ́ sapá láti wá mọ́ àmọ̀lò nípa ẹ̀sìn ọ̀hún ọlọ́run wa máa parú wọn lójú inú bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ ẹ̀sìn inú àrùn wá tù ú bí ìgbà tá a bá ní títí ò gbọ́dọ̀ máa bá ní gbọ́ lẹ fi ń panu tọ́lọ́run bá ti wá fi aburú rú eléyìí tó a ti fi ṣe àdánwò fẹ́rù kan kò sí dáadáa kan tó ju ẹ̀yìn lójú tọ́lọ́run ò lè dá sí lágbada ó lè lówó bí ìṣẹ̀kẹ̀rẹ̀ kó máa kọ́lé kiri kọ́mọ ẹ̀ má ló ń kà nígbà tọ́lọ́run ti yọ̀ yìí téèyàn fi látọ̀bọ̀ tán rí kúrò nú ọ̀rọ̀ ẹ̀ gbogbo yòókù istidraj ni ọlọ́run fi ń tàn án gbabi tọ́wọ́ ọ̀yà òun ò fi gbà mú ni kò jọ ọlọ́run ọba lójú ọlọ́run ọba tá à ń ròyìn yìí ó pa gbogbo àwa ẹrúsìn ẹ̀ láṣẹ pé ká nífẹ̀ẹ́ òun ó sì ní bó ṣe fẹ́ ká nífẹ̀ẹ́ òun torí pé oríṣiríṣi nífẹ̀ẹ́ ìfẹ́ kan lèèyàn máa ń ní síra ẹni tọkàn fi balẹ̀ sí pé ṣé lágbájá mo jẹ́rìí ẹ níbi tó nífẹ̀ẹ́ mi dé kò lè fi nǹkan kankan mi ní tí mo ò nífẹ̀ẹ́ kò lè fa burú kankan mi bó ṣe lè wò ká burú ọ̀hún ó kéré tó ká má tiẹ̀ wá sọ pé yóò mọ̀ ọ́n mọ̀ fẹ́ fìyà jẹ mi ọlọ́run ọba nífẹ̀ẹ́ tóun ní sí yín ó yàtọ̀ sí irú eléyìí ìfẹ́ tóun fẹ́ kẹ́ ẹ ní sóun ẹ ń láti máa ṣí i pé ọba tó ní ẹ nífẹ̀ẹ́ òun yìí ìfẹ́ tiẹ̀ sẹ́rú kì í débi kó má lè fìyà jẹrú bẹ́rù ò bá ṣe bó ṣe fẹ́ bífẹ́ bá jẹ́ ní tí ó dí ọlọ́run ọba lọ́wọ́ kó fìyà jẹrú ni kò ní máa lérí sẹ́ni tó nífẹ̀ẹ́ jù nínú gbogbo ẹ̀dá ẹ̀ dá tí ń fi ń kìlọ̀ fójìṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam pé bó bá fi kún tá a fi ràn àbí tó yọ kúrò nínú ẹ̀ a a fọwọ́ ìyà a fi gbámu ẹrú sin ọlọ́run àṣebóṣe fẹ́ káwa ó nífẹ̀ẹ́ òun kì í ṣèfẹ́ káyọ ayọ̀ káyọ̀ ìfẹ́ tí ó rú pọ̀ mọ́ ìbẹ̀rù ni a nífẹ̀ẹ́ rẹ̀ a sì tún máa bẹ̀rù pé ọba ṣe yóò wù ni ìyá ń bẹ lọ́dọ̀ ẹ̀ tí fi gbẹ́ni tó bá fẹ́ fìyà jẹ mú ọba yìí ló wá pa wá láṣẹ lọ́wọ́ kan náà wípé bá a ṣe gbọ́dọ̀ nífẹ̀ẹ́ òun a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ òjíṣẹ́ òun ìfẹ́ tá a ní sóhun ìfẹ́ tóun tìbẹ̀rù tìbẹ̀rù ni ṣùgbọ́n yìí tá a ní sójíṣẹ́ òun ìfẹ́ àti gbígbà fún àṣẹ ẹ̀ ni a gbọ́dọ̀ bẹ̀rù òjíṣẹ́ ńlá sallallahu alayhi sallam torí pé n ti ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run ọba ò fẹ́ ká papọ̀ fún ẹni méjì tòun nìkan ni ó fẹ́ ká nífẹ̀ẹ́ òjíṣẹ́ ńlá ká wá tijú ọlọ́run ọba ká sì bẹ̀rù ọlọ́run ọba mọ́ lára ká máa wá mú gbogbo àṣẹ ẹ̀ lò kódà kò fi mọ́ báyìí oníṣẹ́ rí ìfẹ́ tẹ́ ń sọ pé ẹ nísèmi ọlọ́run ọba n tí ó máa já mi pẹ́ ẹ ní lóòótọ́ òun náà ni bẹ́ẹ̀ bá ṣe tẹ̀lé muhammadu ó wá sọ nù quran ó ní sọ fún wọn ìwọ òjíṣẹ́ ńlá pé tó bá jẹ́ lóòótọ́ lóòótọ́ bẹ́ẹ̀ ṣe ń da lórí tẹ̀ ń keléwì pé ẹ nífẹ̀ẹ́ ọlọ́run tó bá jẹ́ lóòótọ́ lóòótọ́ ló dé sàlẹ̀ ẹkùn yín iṣẹ́ yín ní òjúwe títẹ̀lé òjíṣẹ́ ńlá yín ni ó máa jẹ́rìí sí i àbí ni ó máa jẹ́rìí takò yín eléyìí ń túmọ̀ sí pé bá a bá ṣe rí òjíṣẹ́ ńlá tẹ̀lé sí òun náà ni ó máa jẹ́ òdiwọ̀n bífẹ́ ọlọ́run ọba ṣe tó àti bó ṣe mọ lẹ́mìí ẹnì kọ̀ọ̀kan wa nígbà tó ti wá yé wa pé títẹ̀lé òjíṣẹ́ ńlá kò dọ́gba lọ́dọ̀ gbogbo wa bí ń tí ń tẹnìkan tẹnìkan sì pọ̀ débi pé ó lè jọ wèrè lójú wa àjẹ́ pé kíkálukú wa mọ̀ wípé ibi tóun tu ọlọ́run ọba sí irú dáadáa tóun wá lọ́dọ̀ ọlọ́run ipò tóun fẹ́ dé sí lọ́dọ̀ ọlọ́run ìní ó máa júwe kí lòun ó fi tẹ̀lé báwo ni nǹkan ọ̀hún ó ṣe mọ́ ó ní bíntín tá a fi sọ pé lágbájá náà wà nínú ẹni tó rà nábì tẹ̀lé ṣùgbọ́n kì í pọ̀ jù tẹnìkan ò mọ níbi tí wá ṣe mọ́ bẹ́ẹ̀ sì ni bí tiwa náà ṣe mọ yìí ó tún pọ̀ ju tàwọn kan lọ kí wá ni bíntín ẹ̀ bíntín náà ni kẹ́rù ó gba gbólóhùn la ilaha illallah muhammad rasulillah gbọ́ torí a rí kà pé ẹni tí ò tiẹ̀ ríṣẹ́ rí kan fi jíṣẹ́ ju eléyìí lọ ọlọ́run ó padà ní kí wọ́n yọ òun náà kúrò nínú iná wá sínú ọgbà àdẹ́ra aljanna ọlọ́run má ṣe wá lẹ́rú tí ó lọ jáhàn náà wá sí aljanna bẹ́lẹ̀ yìí bá jẹ́ bíntín ẹ̀ kì í wá pọ̀ jù ògóńgó ẹ̀ ni pé kọ́lọ́hún wá ṣàánú ẹrú kó jẹ́ pé kì í ṣe ẹ̀sìn ìbáadà nìkan ni ó fẹ́ fi wo aṣíwájú ẹ̀dá kọ́ṣe káràkátà ẹ̀ kò ní í ṣe láláì béèrè pé báwo ló ṣe ní ká ṣe é báwo ló ṣe ṣe tiẹ̀ ìgbéyàwó ìbẹ́bílò ìbáládùúgbò lò ìsọ̀rọ̀ sí ìrìnrìnsí kódà èrò ọnú ọpọlọ gbogbo nǹkan pátá tí ò ní í ṣe pẹ̀lú ìbádà kì í ṣe àwẹ̀ kì í ṣe irun kíkí kì í ṣe hajj lílọ ọ̀rọ̀ ìgbésí ayé téèyàn ṣe ní twenty four hours yóò máa rántí pé ọlọ́run ọba ràn sí wa kó wá júwe bá a ṣe gbọ́dọ̀ ṣe kóhun ọlọ́run lè lọ́wọ́ sí ni ẹrú òwà di ẹni tó jẹ́ pé bó bá gbé ẹsẹ̀ kan sókè kò ní í gbé e láì jẹ́ pé kọ́kọ́ béèrè báwo ló ṣe ní á gbé e bẹ́ẹ̀ ni ò ní gbé kalẹ̀ láì béèrè pé ibo ló ní á gbé ka ṣẹ̀rí bó ṣe wá wù kẹ́rú gbìyànjú tó aláìmọ̀ ṣe lọ́wọ́n bá dá wa ṣùgbọ́n lọ́hùn yára fàánú pàdé irú ẹni tó bá nírú mọ̀rádì yìí sọ́lọ́hùn àti òjíṣẹ́ pé ibi tí wọ́n kù sí àánú òun ọlọ́run ọba ó máa pàdé àìmọ̀ ṣe wọn òun ó máa ṣàmójúkúrò fún wọn kọ́lọ́hún má ṣàìṣe wa nírú ẹrú báyìí bí n ta rò pa fìtẹ́lójíṣẹ́ láṣẹ lè wò kó pọ̀ tó ẹ jẹ́ ká mọ̀ pé bí n tí ni nínú bíntín tá a mọ̀ èyí tó pọ̀ la mọ̀ dèpòdèpò páàrí fi tẹ̀lé kọ́lọ́mù má jẹ́ kí ìtaari fi tẹ̀lé ó jọ wá lójú ẹlúsìn ọlọ́run ibn abbas kíkẹ́ ọlọ́run máa bá ó wá fẹ́ ròyìn bí n tọ́lọ́run lòun fẹ́ san lẹ́sàn fẹ́rú tó bá rí òjíṣẹ́ ńlá pàdé tó rí tẹ̀lé bí n tọ́lọ́run fẹ́ san lẹ́sàn fún ẹrú bẹ́ẹ̀ bó ṣe tó tó fi jẹ́ pé kò sí nǹkan kan tí fífẹ́ tẹ̀lé òjíṣẹ́ ńlá fẹ́ gbà lọ́wọ́ wa tó yẹ kó máa jọ wá lójújù láti jù ú lẹ̀ torí ńgbà kì í ṣe pẹ́ẹ́lí wa ẹ̀mí wa kì í jẹ́rìí sí pé òjíṣẹ́ ńlá nífẹ̀ẹ́ nǹkan yọ ọlọ́run ọbẹ̀ yẹn sì nífẹ̀ẹ́ ihun tí ṣètánì máa pè wa lẹ́mìí ni pé ah ah ihun tó tó yìí ló wàá jù ú lẹ̀ nítorí ẹ̀sìn káwá lè mọ̀ pé kò sí nǹkan kan tá a jù sílẹ̀ nítorí ẹ̀sìn ọlọ́run ọba tí ń ta fẹ́ fi gbà ò tó bẹ́ẹ̀ kó jù bẹ́ẹ̀ lọ ibn abbas olójúṣe ńlá sọlọ́láhu alayhi salam ó sọ fún àwọn ọlọ́jọ́ kan ó ní ẹ̀yin sàábẹ̀ mi ọlọ́run ọba fi mọ̀ mí ẹrú tí ó jáde nínú náà jahannama gbẹ̀yìn torí pé gbogbo mùsùlùmí lágbára ọlọ́run lọ́mọ àlùjẹ́nà ṣùgbọ́n kì í ṣe gbogbo mùsùlùmí náà ni ó wọ àlùjẹ́nà láláì kọ́kọ́ tọ́nà wò gbogbo eré tá à ń sá nínú gbogbo nǹkan eré ká má yìí náà ni ibn abbas ó lẹ́rú tí ó jáde nínú ọ̀nà gbẹ̀yìn torí pé bíṣẹ́ẹ̀rẹ́ àti ìmáàní àwọn ẹ̀dá bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà ni wọ́n máa ṣíwájú ara wọn jáde kúrò nínú jahannama ìyẹn láwọn tí wọ́n kọ́kọ́ lọ ọbẹ̀ kí wọ́n tó darí sàlìjẹ́nà ẹni tí ó wàá pẹ́ ń bẹ́ jù tànàbí ròyìn nínú hadith yìí pé yóò tiẹ̀ finú wọ́ jáde ni ó ní tó bá jáde ọlọ́run ó wàá paláṣẹ pé káàbọ̀ ìwẹ́rú máa wọ gbàdẹ́ra ọgbà jẹ́nà lọ ẹni tí mo pèsè síbẹ̀ tí yóò máa jẹ́ dúkìá tiẹ̀ nìkan yóò máa ṣe déédéé ẹni tẹ́ ń pè ní dúníà tẹ́ ń pè nílé ayé tá a bá nílé ayé nàìjíríà kọ́ là ń sọ o ilẹ̀ adúláwọ̀ kọ́ là ń sọ o amẹ́ríkà spain britain ẹ̀ẹ́d eh, saudi gbogbo ilẹ̀ pátápátá pátápátá planẹ̀tì kan la ṣe wà yìí àti ìsọ planẹ̀tì kejì àsọ kẹta àsọ ibi tójú òrí tó jẹ́ pé tá a bá gbójú sí sánmọ̀ àròpin ẹ̀ gbogbo ara dúníà náà ni ọlọ́run wa sọ fún ẹrú yìí pé dúkìá tó jẹ́ déédéé dúníà kó máa jẹ́ tiẹ̀ mo fi ìlọ́po mẹ́wàá rú ẹ̀ mo tún fi kún fún ẹ̀ níbi tí ẹrú yìí ó wàá ṣe mọ̀dé wípé àà ohun tí òun kẹ́yìn nínú náà ṣerú eléyìí lè tọ́ sí òun látọ̀dọ̀ ọba zatia kò ní fẹ́ẹ́ gbàgbọ́ wípé ń tẹ́tí òun gbọ́ náà lọ́lọ́run ọba ó sọ yóò máa wá bí ọlọ́run ọba léèrè yìí pé ìwọ ọlọ́run ṣé ìwọ náà máa ń fìyàn ṣe ẹ̀yẹ ni torí pé kò gbà wípé ń tóun gbọ́ náà lọ́lọ́run ọba sọ òjíṣẹ́ ńlá wá rẹ́rìn-ín nípa abẹ́rù yìí ṣe ń ṣe mọ̀ débi tí ń bi ọlọ́run ọba léèrè pé ìwọ ọlọ́run ṣé ìwọ náà máa fi ni ṣe ẹ̀yẹ ni ìyẹn ni pé báwo ni tí ó tòru eléyìí ṣe lè jẹ́ dúkìá tòun nìkan wọ́n ní débi pé ẹni tá a mọ ànábì sí ẹni tí kì í rẹ́rìn àárín kásẹ̀ tó sókè ni ẹ̀rín músẹ́ lòun máa ń rìn ṣùgbọ́n lọ́jọ́ tá à ń sọ yìí ó rẹ́rìn débi pé àwọn rí eyín kọ̀rọ̀ ẹ̀kẹ́ ẹrú sí ọlọ́run tó bá jẹ́ bíbi tá à ń lọ ṣe rí rèé kí wá ni tó pọ̀ jù láti jù sílẹ̀ nítorí ibẹ̀ kí ni irú ìdààmú tó pọ̀ jù láti dààmú nítorí ibẹ̀ kò sí wàláhì àfẹnitọ́lọ́hún bá ti kọ orí ibú mọ́ kọ́lọ́hún má kọ́ má wà. ẹrú sìn ọlọ́run ilé ibi táwọn ròyìn yìí aljanna ni méjì sí nílé ilé kan ní tayé tó jẹ́ pé gbogbo wa là á sapá pé àfẹ́ má ní àfẹ́ má bá wọn kọ́ inú kíkọ́ ọ̀pọ̀lọpọ̀ wa rò yí pé ìbàlẹ̀ ọkàn wà á bọ́ lọ́wọ́ landlord bó tiẹ̀ jẹ́ pé ẹni ọlọ́run bá kọ pé ó kọ́ nù wa ni àṣìṣe ẹ̀ kò ní kárí kọ́ bá a bá rí kọ́ ta kú síbẹ̀ kò ní kọ́ lọ́n fini lọ́kàn balẹ̀ ńbẹ̀ àìmọye landlord tá a wọlé ẹ̀ tí ó máa dáni lọ́rùn tó sì jẹ́ pé báǹkì ń lé kiri pé kó wá san gbèsè abẹ́ ọlọ́run èyí tọ́lọ́run ó bá kọ́ fáwa kọ́lọ́run ṣe nílé ìfàyàbalẹ̀ fún wa ṣùgbọ́n kò sí irọ́ nú ẹ̀ pípẹ́ ni tí ò ní kọ ojú ẹni tí ó rè kọ́ lọ ṣùgbọ́n lẹ́kàn wá wà o ẹ̀ nídìí láti sapá pé báwo lẹ́ ṣe kọ́ ọ kó tó máa jẹ́ tiyín bẹ́ẹ̀ bá tiẹ̀ sapá ẹ̀ àwọn tí ó palẹ̀ yín mọ́ ò ní gbàgbé pé ẹ káwọn gbẹ̀sẹ̀ mẹ́fà fún yín ẹ fẹ́ ẹ kọ̀ ẹ ti láàyè ń bẹ̀ ẹrú sí ọlọ́run eléyìí ni ilé tí ó ilé tí ó gbẹ̀nì kọ̀ọ̀kan wa láàyè tí ó wàá jáàyè ìfọ̀kànbalẹ̀ aláìlọ́jọ́ àbíyá aláìlọ́jọ́ eléyìí gan-an ló yẹ ká máa múra sílẹ̀ fún un àwa bẹ ọlọ́run ọba fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́run má jẹ́ kí tí máa tán tí kì í pẹ́ tán gba àti fi ẹ̀mí sun èyí tí kì í tán tí ó dànù lọ́wọ́ wa ẹ̀rí sàárè afẹ́ akọ ẹnì kọ̀ọ̀kan wa ti láàyè ń bẹ̀ ṣùgbọ́n tá a bá ń pè wá sákèésí wípé ẹ dákun ẹ jẹ́ ká dá ìrònú jọ ká dá owó jọ láti ní tẹ́ òkú tí ó máa jẹ́ tàwa mùsùlùmí àwọn nǹkan kọ̀ọ̀kan là ń ṣojú kòkòrò ẹ̀ látara pé wọ́n sin wá síbì kan wọn ò sin wá síbì kan. ìkíní ni pé ibi tó bá jẹ́ itẹ́ òkú tàwa mùsùlùmí oríire ó máa bá gbogbo ẹni tá a bá tẹ́ síbẹ̀ tírú oríire bẹ́ẹ̀ ò lè ba tá a bá tẹ́ sínú aso rock oríire pé kíni gbogbo mùsùlùmí tí ń bá ti ń wọ itẹ́ òkú tó ń ṣe asalaamualeykum ahladiya bá nẹ́bi ṣe kọ́ wa sálámọ̀ tí ń ṣe àdúrà tó ń tọ̀ ń ṣe gbogbo òkú tí ń bẹ tẹ́ lọ́lọ́run máa mú dáadáa ẹ̀ bá bẹ́ẹ̀ náà ni gbogbo àforíjì ẹ̀ṣẹ̀ tá a bá ń tọrọ fúnra àwọn tó wà láàyè yìí ọlọ́run ó máa pin kárí àwọn òkú tó wà ń bẹ̀ tá a la wá mọ̀ nínú àwọn ẹni ire tí ó lọ sálámọ̀ sáwọn òkú wọ̀nyí tọ́lọ́run ó torí tiẹ̀ tí ó yẹ ìyà kúrò lórí ẹnì kọ̀ọ̀kan wa níyì tí ò lè máa ṣẹlẹ̀ tí wọ́n bá tẹ́ aláàjì wa sínú mansion tí wọ́n kọ́ ẹrú sin ọlọ́run bẹ́ẹ̀ náà ni itẹ́ yìí ó gbà wá lẹ̀ lọ́wọ́ àṣemáṣe àwọn tó jẹ́ pé sàárè ò lọ́wọ́ kan lọ́dọ̀ tiwọn kò sí ní tí wọn ò lè fi sàárè ìdálára ẹrú sin ọlọ́run àpèjúwe tí ò jìnnà sí ni rárá ni ní laga street lálẹ́ mọ̀ṣọ́ ń bí nígbà tí mo kọ́kọ́ dé street ọ̀hún ilé kan wà bí ilé kẹta sí wa. Si nínú paarin láti pe àwọn èèyàn sí mọ́ṣáláṣí pé kájọ máa kíjọ mọ́ a wọlé lọ bá bàbá kan ó wá ń dá wa lóhùn pé ọ̀sẹ̀ kan péré ló tóun ó lò ládùúgbò yìí torí pé ilẹ̀ plọ́ọ̀tì kan tó wà lórí ẹ̀ bọ́ńgẹ́lò tó wà nù tí bàbá yìí ń gbé bẹ́ẹ̀ ó sọ fún wa lọ́jọ́ náà lọ́hùn wípé ẹ̀gbọ́n òun ló kọ́ sàárè ẹ̀gbọ́n òun là ń wò lẹ́gbẹ̀ẹ́ kan yìí ó ní ṣùgbọ́n nígbà tó ti jáde láyé àwọn ọmọ ẹ̀ ti ta ilẹ̀ yìí àwọn tó sì fẹ́ kílèmù ilẹ̀ wọ́n ń bọ̀ wá kílèmù ẹ̀ láàrin ọ̀sẹ̀ kan sígbà tá a wà yìí ẹni bá lọ sí laga street church deeper life tó ga jù lálẹ́mọ̀ṣọ́ orí ilẹ̀ ni wọ́n kọ́ church yẹn sí kí ló fi ń dà wá lójú pé yìí táwa náà ń láàgùn tá a kó àìsàn ọ̀sán a kó àìsàn òru lórí ẹ̀ pé kò ní rí báyìí wàláhì ẹni tí ó gbẹ̀yìn ẹnì kọ̀ọ̀kan wọ́n lọ́wọ́ bá nìkan ló lè sọ ṣùgbọ́n káwa rìn ìrìn ká lè jàre ẹni tí ó gbẹ̀yìn wa ìtẹ́ ìtẹ́ mùsùlùmí kíkọ́ là ń pè wá lákìyèsí sí tó sì jẹ́ wípé tá a bá kọ́ pẹ̀láníyàn pé a fi ń wojú orí ọlọ́run ọba wàláhì bí ìgbà téèyàn tẹ́ bẹ́ẹ̀ di ẹni ẹni tẹ́ bẹ́ẹ̀ di re ni ó sùn re ẹni tí ò tẹ́ bẹ́ẹ̀ di re kò lè ro oorun re sùn ibì kan láwa ṣe sí ibi títàn òde bá wa ọlọ́run ọba nìkan ló mọ̀ bẹ́ẹ̀ mò ń fi eléyìí bẹ̀ wá nítorí tọ́lọ́run wípé ọ̀rọ̀ itẹ́ ẹ wá ibi tá a bá dé báyìí ni pé a dá kọmitì sílẹ̀ lẹ́yìn ọrú ọlọ́run kan tó ti fún wa ní one million níjọ́ kan tá a ṣe wá sí báyìí a fẹ́ ẹ̀ má rí kọ́bọ̀ kan tó gun orí one million yìí níná tún ti bá one million yìí débi pé n tó kù ń sìn bóyá ló tiẹ̀ tó àbọ̀ mọ́ a wá lọ sọ́tún a lọ sósì pé à ń wá ilẹ̀ tá a fi ṣe itẹ́ tiwa èyí tá a rí báyìí wọ́n ní wọ́n fẹ́ ta fún wa ní three point ó dàbí three point five million àbí three point six million ìyẹn ó máa jẹ́ bíi three acres ó lé díẹ̀ at the rate of one point two per acre kódà a ti ń dá ọjọ́ fáwọn tí wọ́n nílẹ̀ yìí tá à ń yẹ tá à ń dájọ́ tá à ń yẹ ó ti wá dìtìjú chairman committee gan fẹ́ẹ́ lè má lè gbé aago mọ́ tí wọ́n bá ń pè é nígbà tó wá pè mí ń jẹta pé ustaz kí láà ṣe mo ní kò sí nǹkan kan tá a ṣe àáfi táwọn jàmọ́ létí ni ilé àlùbáríkà tá a fẹ́ kọ́ fún gbogbo wa ilé oyè gúnlẹ̀ pẹ̀lú àfẹ́ ilé gbogbo wa ni bọ́lọ́hún bá ṣe ní káwọn èèyàn ó respond sí bẹ́ẹ̀ náà ni ó juwe kíláàsì ọ̀fọ̀ àwọn bàbá yìí tí ò bá sì sí response tó ibi tá à ń yá lò lópin ìgbà tọ́lọ́hún bá ní kí wọ́n máa gbà wá láàyè ń bẹ̀ á máa manage ibẹ̀ ẹni tọ́lọ́hún bá nínú òjò ní dídákẹ́ tiẹ̀ ó ṣẹlẹ̀ sí ajẹ́pẹ́ inú omi náà láàsín sí ẹni bá lọ bá wọn sin òkú ní makbara tá à ń yá lò lọ́nà ibà lásìkò òjò yóò káàánú òkú tá à ń sin síbẹ̀ ó dọwọ́ ẹnì kankan torí ọlọ́run èyí tí ó ga láyé ẹnì kọ̀ọ̀kan wa ni pé òun ti gbélé tòun délé ń tẹ̀lé báyìí kóun rúfẹ́ ló kù tá a bá mú díẹ̀ díẹ̀ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ó yanjú tó ń ṣe wáyìí lẹ́ẹ̀kan sí mo bẹ̀rẹ̀ nítorí tọ́lọ́n three point five million péré ni ọlọ́run má jà á yahun síra wa o torí pé ògóńgó ahun náà ni kéèyàn tún ṣahun sí rẹ̀ ibi tá a ní àwa kọ́ yìí ilé gbogbo wa tí ìgbẹ̀yìn ọ̀rọ̀ wo máa kàn ní ẹsẹ̀ bàtà mẹ́fà ní ní tójú ń rí bí ó ṣe fẹ̀ tó lábẹ́ lọ́hùn-ún bọ́lọ́hùn bá ṣe yọnu sẹ́rú ni inú iṣẹ́ rí táwa ṣe tọ́lọ́hùn fi yọnu sí wa tí ó fi ṣe bẹ̀ láàfin káàfin àlìjáná òtótó a iṣẹ́ ọwọ́ tá a ṣe èrò ẹ̀mí tá a rò tá a fi pàdé irú ẹ̀ ọlọ́run dákun má ṣe àìrò ẹ̀nu aláti ṣe èyí tá a bá wá ṣe síbẹ̀ ọlọ́run dákun má ṣe àgbáni fún wa kọ́lọ́run pa ẹ̀mí wa pọ̀ lórí tí a wá sí yìí ẹ torí ọlọ́run bí kì í bá ṣe àwa gan àwọn míì tá a bá tún mọ̀ tí wọ́n lè kún wa lọ́wọ́ ká lè nírú ààyè yìí ẹ dákun ẹ bá a fi tó wọn létí mo bẹ ọlọ́run ọba àtẹ̀mí àtẹ̀yìn àti sẹ̀mí wa àti dídákẹ́ wa ọlọ́run má ṣàjọ máa wà pẹ̀lú ìyọnu ọlọ́run ọba o subhanaka allahumma wa bihamdik ashhadu an ilaha illa anta wa astaghfiruka wa atubu ilayk qumu lis-salat.